àwòrán kẹrìnlélógún àtúbí ọ̀hán jésù ànáyé ó hàn kan ìyá akọni ọ̀ràn ẹ̀sìn erékọ rẹ̀ jẹ́ nikodemọ́ọ̀sì ní kalẹ́jọkọ̀ ó hẹ́ jésù yún káyà bí àhálà ŋàn jésù sálàyé ŋàn kó ìyókè ó Karoni ní bá ahẹ́ jẹ́ ìkọ́nú ẹbí ọlọ́run ó yẹ kàtúbí awọ gbogbo awọ ìdí ẹbí babaya bá ti bí ahínú ẹbí tibẹ̀ torí bẹ́ẹ̀ aya náà bá ahẹ́ wọ ẹbí ọlọ́run ó yẹ kàtúyà bí gbákejì ibi àkọ́kọ́ ìyá ànóyún ká ń rọbí ká ń ìyá ìbí gbogbo ya rí ibi kejì ìyá ìbí ẹ̀mí. E nípa ẹ̀mí àbá ti túya bí ẹ̀mí ọlọ́run ìyẹn nǹkan yá di ọ̀nì tuntun à ń da ọ̀nì ọlọ́run.